ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ o. ẹ̀yin lọ́balọ́ba orí adé mo kí yín kú jókòó ẹ ṣe tẹ́ wà ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó ní láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì ẹ dìde. ẹ jókòó. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ nílẹ̀ káàárọ̀ òjìire nǹkan méjì là ń bọ̀wọ̀ fún among others. age ọjọ́ orí àti ipò gómìnà ní ipò tójú tí ẹ ní ọba lọ nígbà tó bá ṣe ń ṣe gómìnà tó bá ṣe tí ò bá ṣe gómìnà mọ́ even nígbà tí mo ṣe president mo ń dọ̀bálẹ̀ fọba ṣùgbọ́n tí n bá wọ yàrá ọba ó dọ̀bálẹ̀ fún mi. so ẹ jẹ́ kí a gbé àṣà wa ká gbé lárugẹ.